وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في محمد إنك حميد مجيد آمين والحمد لله بدر يا الله سبحانه وتعالى kiliwa yumi kidamuwa karoji ni albarka usu albarka ọgbà ìfúrani ìdíjúmọ́ ẹ̀kúẹ̀kúẹ̀ kà á lè gbọ́gbà ìfúrasú kì í tẹ̀síìrì ìtẹ̀wéjìdẹ́ yìí àwòkà àwa lábíà yìí àyà kálẹ̀ lábíà yìí fún àwọn ọ̀gá tó kà tó lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ àwọn àyà 98 Ìdíjú ni láàyè ìwọ̀n àgbà ẹ̀ka àmì ìrìnàjò ẹgbà ìkọ̀ọ̀kan ìyá yìí Muhammad mọ́tàbóyò alòmọ́ mọ́rànà ìwádìí ìṣàlọ́ ìṣẹ̀lẹ̀ wọn ní kòrìmọ̀ adébáyé ní ìrìnàjò ọ̀rọ̀ ìjọba ìṣẹ̀lẹ̀ wọn ní ọjọ́ náà èyí ni ìṣọ̀lẹ̀ tó wọ́n tọ́ra ẹ̀rọ ayélujára àwọn ọmọ ìjọba tó ń gbọ́dọ̀ ìjọba ìbádàá tó àti ìbílẹ̀ tó kẹlẹ̀ sí ìlú ìjẹ́yìí ọjọ́ بسم الله بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم بارك الله فيك وجزاك وخيرا وأحسن الله إليك عباد الله الكرام آه، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 èyí ni ó ṣàpapọ̀ náà ló ogúnyán mẹ́lò òòdù ogúnyán mẹ́lò kàná kọ̀rọ̀ka ogúnyán mẹ́lẹ̀ ojé ramadan ọdọ́ 1440 alimowafek the gregorian takoyim eh, èmi ní ṣe 29 masuwe in buhari yìí ni. 29 biqudratillahi may maswe in bukhari ngini in second tenor ojẹjẹ kí àǹfààní ti wọ́n àpapọ̀ ṣakádó wọn ojẹjẹ ká ẹ̀kùn jẹ papọ̀ ṣakádó ojẹjẹ ká lé àjẹ́ bí ẹ̀hùn ní mana 29 may 2009 2019 ambe karatwa دوك عنيا كاي عم بتوبة وكش الله ربي اشرح لي صدري ويسر لي أمري وحي عقدة من لساني يفقه قولي وأعوذ بالله من كل شيطان رجيم إن أراد أن يغوينا برحمتك يا أرحم الراحمين يا رب العالمين بإذن الله قرأت في سورة الصوفات ولك سيدنا إسماعيل ذبيح الله أن كوجود دعنا تام إبراهيم أكيدها أتاي الكور يوجوتيكا جكما دوما ما هو هتدوجو تدابلو جوني وإبراهيم الذي وفى وإبراهيم يكتيكا الكور يدوكوجو أوجو أمو يقول الله إسماعيل يعني واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا أنت صادق الوعد بكتان يوجوك كمدوها أمولي يعني ستجدني إن شاء الله من الصابرين يجي ما موجين موجا فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم kọ́dẹ̀ sọ́dẹ́kọ̀tà rúkúyà kó iná kẹtẹ́lẹ́kà nẹ́jọ́sí mùsùlùmíín kó ayẹkún lọ́mù ayẹ 105 iná kẹtẹ́lẹ́kà nẹ́jọ́sí mùsùlùmíín ان الله يعني إن هذا إن هذا لهو البلاء المبين inna hadha ka'in fi dukiyo la kidai me gbawa kide lahu al bala'ul mubin bala'i ngishi masiba ngishi yeju kiti mm bala'i ayuma ile bala'i ayuma ayuma la talim dam duye o ma hom duye mm ma ọ pàṣẹ àwọn agbógidẹ́ ẹ̀kọ́jọ́ tó tọ́pá ma abú ma ọ pàṣẹ àwọn agbólẹ́yìn abọ́jọ́ kò yí lógó alámìrì ọ̀dọ́wọ̀n alẹ́gẹ̀ wọ́pẹ́dẹ́yìnáhù bí zíbìhìn àwìn wọ́pẹ́dẹ́yìnáhù àìfidáhù ń bàkàyàn ákàtẹ́ ẹnẹka kàmú kàmú àmúlẹ̀ mẹ́mẹ́ náà wọ́n wọ́n ìwò làdó òbí ẹ̀yìn lẹ́tẹ̀ ó mẹ́bẹ̀rún lẹ́gbẹ̀mú dọ́ à ìdá ọmọ náà wá tó dọ́gbọ̀ bad notion olóhùn ìdíyẹ́gbọ́n akẹ́nẹ́kì fúkìdá ayáṣù fìdá wọ́n it's a bad notion ẹni yóò ẹ̀bí ẹni tó yọ ọ́ lánìí

nínú ẹ̀dá ló sèyàn làlá àkàlù torí ẹ̀ máa mi yé bí ọmọ ẹ̀yàn ẹ̀rẹ̀ tọ́mọ kúná ó nà lè kú àmì ẹ̀yà ti fi dá òun abẹ́rẹ́ ti fi dá òun lẹ́yìn ii fìdá òdọ́mọ ii fìdá òdọ́mọ mọ̀nà èyí lẹ́ni ọ̀nùgbọ̀ fìdá òdẹ́ ó nà mọ́ yé owó jí àbẹ̀bí mọ́ yẹ màsínì jí ma pàkàtì kì ń dùn mú mú dàtí police station ọ́ ma mú dìtí court àmú mú mẹ́ ọ̀dọ́ mi bíe ìyá ti oyin dúdú ọ́ mẹ́ ti fi dá òun mẹ́ ọkọ̀ fifty thousand ra mẹ́mú gbọ́ fi dá òun dẹ́. ẹni ẹ máa kì kú mẹ ẹyà tẹfẹ dá àwọn ẹyà ìlérò ẹwùn ìfúkọ ọrọ àmúyámú tẹka mẹmàdù ẹyẹ yẹgẹyẹgẹ ẹmẹ fíjà sí bí yẹgẹ bẹ kàmẹ yẹwùyẹwù kàjá nẹtẹ kì alẹ nẹlẹ là mẹ àkàmà ìdá wẹ lẹtẹ ńlá máa ń bọ ọba dábà tẹ ńlá àbájọ ẹ bá máa ná dá òkè máa ń bọ ọdún ńlá ẹlẹsẹ àlùjẹ náà lè àdó ọ̀la yẹn agbọ̀wọ́ bàjába lẹ́jẹ́ ẹnà gbọ́wọ́ kíkó na lẹ́ àmà ìlú lẹ́yìn náà mẹ́kọ́ mi ta ń pa fún mi gbọ́wọ́ àmà gbọ́wọ́ mà ó gbọ́wọ́ dùn wémi àbẹ̀fẹ́ mà ó gbọ́wọ́ dùn wémi hàn dí ó mà ó dùn nílò mà yálé wíyé mi ní yà mẹ ẹlẹ́tẹ̀ wíyé mà ń pa ìmí ta yóò ń mamda mu gbawa idori Akụ ka akọ́kẹ́ ìtìsí dáhùn máa ahụ hà àwọn mẹ̀gbọ́ ọfụ, ọ́fò ọrùn àmúyámú abúwo yàmúlẹ́dẹ́ tágàmẹ̀nú dọ́dọ̀ mẹ̀nàdù yé kàdù yé làmú dìfì dáhùn wọn òfò ògbóló ní dini islam ati ebutu mati ebutu bi sadina nibi ema dini islam ati fe dala dala eni ko yo du tew me meri ele meri e ko yo to no hon le un tun ni le e dini islam ma ti aduha mu ni aduha do mo kuma aduha le ma ya ti me ti ebutu yo ba kanibi na ma ti aduha ngene ki aduha le kim na jejeun ise to yo ba usman dan godiyo yana do amma jinga ne ki ku inno yon ka ki jede ko yo wa ta ma ta do alen e ya do ate ke te ke te nge te ene le du pe ka do aya ti ku mu abe ki du pe ka do ale a ti ku mu ojo do la on to do de ke ni na agbo hilen adu ayi rane o me

àwọn làtíyàn bùdọ́ àdẹ́ ẹ̀wọ̀n àdó làtíyàn tá bí zídí in àwìn pẹ̀wọ̀n dọ́ha yé ilé gbẹ̀m òkóló ilé gbẹ̀m màdúró ọ̀yẹ́ làtíyàn bùdọ́ àlẹ́tẹ̀ kẹ̀kẹ́ lẹ́ òkóló àbí fi dá owó mi kọjọ́ dá ohun ṣèkú yìí àwọn yóò mà dáradára má dàgbà mà ẹgbẹ́ bíi sórẹ́tù hadidi ṣáka kàmúdà tó yẹ fi dá o fi o dánwò mà ní kejì kìnìún náà kì í fún ikú gbóó àmà nà ẹnẹ ẹnẹ màá ti ẹnẹ àti fi o ẹnẹ màá ti fi o ọ̀lẹ́ ẹnẹ atọ́gba tó bọ̀yọ́ àti fìdá òkè ayé tí ó bọ̀yọ́ ẹ̀mdàbìtẹ́ ìṣúra ìṣúra tó lẹ́sàdé àkọ́ ẹ̀kẹ́jọ tọ́gba ọjọ́ àkọ́kọ́lá káàfìrí parí múnáfìkì ọjọ́ kọ́máyéwòná yẹ pẹ̀lú láà يؤخذ منكم فدية فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مجرما مأواهم النار هي مولاهم وبئس المصير وكان يونا كجو كده فاليوم اوجي نيجي وانا لا يؤخذ منكم فدية فداو دو kumesiuja musemeji مسميجون omono ojo meji kaya muneba fidau du meneati fidau mama kapa dugide ilẹ̀ ẹ̀kpakó masta dugide ilẹ̀ ẹ̀kpakó okunọ dugide ilẹ̀ ẹ̀kpakó anyakurumi dugide ilẹ̀ ẹ̀kpakó amewo dugide ilẹ̀ ẹ̀kpakó amokolo dugide ilẹ̀ ẹ̀kpakó amakala dugumatse amọ yẹsẹmuvita ọyẹ ọyẹ abata ọyẹ pando ọyẹ osu dugumabo ilẹ̀ ẹ̀kpakó five alive seven alive ama umidu kuma nabi sabirao bo ushola mejika la yukhadhu minkum fidyatun mago fidao gomeji leka mbenya ayake welo bo ayake welo tafsiratul hadith mago fidao man usami munafika dini magbe magbeda ogun mati ojima ilo le ojima ko ojo agba ni wala min alladhina kafaru máa gbèsè dá owó yá máa káàkiri máa kẹ́ náà tó dẹ̀rin tí máa gbèsè dá owó agbọ́njà méjì gidẹ́ màmá gbọ́ fèfè dá owó máa ní àmàdàdí ni jẹ́já àmàdàdí ni ṣùkẹ́ àmàdàdí ni ṣèṣíá àmàdàdí ni jẹ́já máa dágbò yúnú yẹ ẹni àbíwá ẹna ṣòdè ẹni kìnnàwó ẹnu ìwá tí ó ṣojú yúnú yẹ òun náà kú kìtí àpàtìtẹ́ máa gòkú ìṣe ìṣe yẹ lẹ́hùn yan abẹ́ ẹ̀dá sí normal yẹn náà ẹ̀ ṣe abẹ́ ẹ̀dá sí. connection yẹn ni ẹ̀nẹ́ kọ́ yóò fi dùn ẹ̀gẹ́ náà ìṣọ́ máa lè yẹn náà ẹ̀nẹ́ àbàmọ́ náà ẹ̀ wá ìyá yọ ọmọ mọ̀ ní adọ́rùn fi tẹ́kún bọ́bùlẹ̀ ká máa rọ wa. ẹ̀hùn kí adọ́ nẹ̀kún yà dín nìkan náà ẹ̀dẹ́ òun sọ̀wọ́wọ́ ẹnà ibi àmúṣe ọ̀yà òbí kọjọ́ ni láti fọ́lẹ̀ aláàádìí nínú mẹ́ta abẹ́dà mẹ́dàgbògbẹ̀tọ̀ ọ̀hún ẹni dúmọ̀ kì fún gbégbé lẹ̀ bó máa máa tọ̀ ọ̀hún má ní àmì kírísítẹ̀nì màkà yìí atolókòpọ̀ sí mánà ìtòdò àmẹ́ òṣèyẹ kì fún màgbé kàyàtọ̀ ẹnu ọgbọ̀n ayé máa tọ̀hún ní kìdẹ̀ ìtàtọ̀hún mẹ́rin àbẹ̀kí jáde ní ìyájí aléjì àbẹ̀kí yìí ní kúránù ọjọ́ ẹ̀mẹ́ ń dàdá gbogbo ní tọ̀hún ẹ̀nà lẹ́nu ó yí ilé òbí lẹ́mọ abẹ́ ó kà á wá dága dàlí yẹn náà ọmọ yìí ní gbé lẹ́mọ àgbà náà ìfìdá ọmọ tí ọmọ yìí ní ọ̀wọ́ ìmẹ́dídàgbò tí ọmọ dá ayé kúránì àkàtàkàdà láyò kásùmínú fìdíẹ̀ tó wọ́lẹ̀ àmì umbi mama to umani fidau du mani na du agbo ko bojo ko yo ki yu wo ki mugba ki ko na mai gaza ba mo yo ngedu bara amele onge gbogbo ya bi fidau ya makafirin nar nama yalo ma yalo hiya maulahum eki de dukpa mu mai do me kuma do ho pe ile la ilaha illa allah muhammadur rasulullah la hawla wala quwwata illa billahi al-ali al-azim abo ma ya me da du tianwi bete du tianwi yege yege madina dini islam adu sẹ́wọ̀n dabala bókì dàtí ọlọ́run tó jíṣẹ́ àkìtẹ́ bẹ́ẹ̀ jẹ́mi kọ̀ọ̀lá náà. adini islam àti àdúgbòjì lè wá lókì kàmálẹ̀mí màá ní tàdúrí wà ayọ̀dọ̀yọ̀dọ̀ yá kálẹ̀ yìí bá islam tẹ lè wá lùmọ́dù gún àmọ́nà yìí Ena ẹnì kí á dàlíyẹ́ náà ó nẹ̀yìn ẹ̀ dali náà ní àdúmọ̀ àdúmọ̀ gẹ̀ẹ́

hiyo litavyo ihya usunna ihya usunna wa ihmadul bid'ah ya doa fidau duk majani cha cha doa million la ilaha illa lahu million huu macha eh, kon duk amejo kukajwa kamedu cha doa dusengene kiku akola de shehu ami shehu najiri akola de aduwa ikobo eleenya na ogbene tekun

tèfè dá o tọ́jọ ọjọ́ kẹjọ tèyẹ ohun tó ẹyàn ọ̀gá màdó ẹ̀ẹ́dẹ́ mú kiri ajé ìwọ̀n mẹ́fẹ́ ṣé wò fẹ́ kú àmà wọn ma. ee na màdó dị wò dá ìwà kàlà má tó kóso tó ma fún mọ́ yẹ ẹ̀mí àrọ̀ lẹ́nu ẹ̀wà rọ̀ mbọ́ àṣìṣe ọ̀rọ̀ yìí àmì mú kiri ọ̀nà dúkà ìwọ̀n sọ̀lá kìm ìyá àmì àní ìbìdùn àtọ́ ìjẹ́wò náà tó ní ṣe wọ́n àdó kàtìṣẹ́ tó yọ gbàtẹ́ àáyọ ìwọ̀n náà jọni múnkiri wa ẹ̀sùkù dọ́wà múnkiri wò wọ́n àti múnkiri lọ́nà aka àtẹ́nẹ̀ àti mùtẹ́bẹ̀á lè rọ̀súlìlá ẹ̀mùdì múnkiri wọn nàrí lẹ́ẹ̀ka múngìrì ẹ̀ lẹ́yìn ẹ̀dẹ̀ mẹ́ fìràwọn àlè gbogbo ìdí àníbi mùsàkà káfìrí wọ́fà alìtàfà àlàtàkà lèzi fà alìtàfínà wọ̀ kóńtà nínú káfìrí náà káfìrí kì fìràwọn àdá àníbi mùsà kìdẹ́ yìí. ìní ìfẹ̀sọ̀lá àníbi mùsà ẹnà dúkì gbọ́kà tó máa gbókè fìràwọn àdá àníbi mùsà káfìrí àyìnbá àyìnbá kó emúdi káàbìrì máa analysis ń ṣe papọ̀ òun jà wú yìí yá káàbìrì òun yà dá níbi àníbi mọ̀sá níbi ọjọ́ káàbìrì yánga ìsúnà níbi màkánà dúdẹ́ ìmúnkiri múnkiri màdé abájọ ẹjọ́ olú káàbìrì kà níbi mọ̀sá ní fìràwọn náà má dúró ẹ̀rọ mọ̀ múnkiri lẹ́wù bẹ́ẹ̀ ni lẹ́wù bẹ́ẹ̀ ni lẹ́wù bẹ́ẹ̀ ni múnkirọ́ ni ojoki ma nara jodon wa وفديناه بذبح عظيم بذبح عظيم أو تفداه أي فداه تيغا نبي إسماعيل إسماعيل ما دوها ما نوى ما يبي history that Ismail and it historically it was Ismail Zabihullah historically biblically it was Ismail Quranically, it was Ismail. Rationally, it was Ismail, not Ishaq. Sedemon a fabrication do or diversion from truth. Àmọ́ mi ìrìnàjò bí Ismail àwá, ìmọ̀dọ́bálẹ́ ní ìgbà òkóló, ìgbà òkóló, ìgbà òkóló máa pa oyé ọ̀rọ̀ kó yí ìsáàkà yìí bẹ́ẹ̀ ni ìgbà òkolo lẹ́màmú kó yẹ ìka kaaba gbogbo atẹ́gbà kàkà yẹn aka wá ké ìka ábà yanjú màmú kó dùn mẹ́wọ̀n gẹ́gẹ́ lẹ́wọ̀n gbógede ìjọ rẹ̀ kúrẹ́ṣì ìgbàlẹ́ dé ọlọ́pọ̀ màgídé ilé gbogbogbò ní ìgbàlẹ́ lè gbogbo akẹrẹ bí jama náà níbi muhammadu ìgbà òkolo màdúdís ma dole smile ila tane budo hate ìgbàlẹ́lẹ̀ ìmà ìdẹ̀hùndè gbogbo more than four thousand years lẹ́ gbogbo mà dìde ìgbàlẹ́ gbogbo akẹrẹ bí ìjẹ́mà náà nẹ́bí muhammadu ìdí million amáhùn bìkọ́ ọ̀rẹ́jẹ́ ní tip kó gbọ́ yà nẹ́bí tó gbogbo kì màmá ti bọ̀ ọ̀bọ̀ ọlọ́pù kúrẹ́ ìsìgẹ̀ ní program bible kàkà gbádùn ọ̀nálẹ̀ àti ní anya ẹ̀yà tó yòbó ya ismaila àmọ́ ọlọ́pù mẹ́gbọ́ èjì kàmẹ́ ẹ̀yà tàjọ rílẹ̀lẹ̀ màná yọ ẹgbọ́ yìí lẹ́mú sífìtì bójí màtẹ́ ìmú sífìtì bójí màtẹ́ ń gbọ́ sífìtì ji yà mi ya mu umanyara atonu be ma me yechi research in detail manike kego kibalele igbo kolo ma do hanga ìmá àtẹ́sà máa pàánù ma akpa ritual ẹ̀nà àdínà ọjọ́ na-adị n'ọjọ òkolo bọ́dọ̀ kolo okolo kò ó kọ́lọ́yọ́ tí ọjọ. ɛdi dzɔsɔ kó ma kati ma si kɛ bia obegi ma dzo kó dze bia ne ma tso bu kɔkɔ ewo ama namɛ ne du nɔwɔ kpa zikpi no oko ekpakpa ebia kpɔ wa mɛ ŋɔ bi le nɔwɔ kpɛ nɛ wɔle azik mi no ho bɛrii un ɔwɔ azik ani bi ojú ani bi ta kadɔmɔ ɔwɔ yi o tɛ fɛ ba mɛ ŋɔ yi lɛ tɛ ɛnɛ fɛn yi ti. òkó òbé ma òkólógbòmà palẹ̀ òkólólógbòmà palẹ̀ ọgẹ́lẹ̀ náà lè gbogbo wá tèyí ni ńgbògbòmà dúdà tí gbòmà kòkólólẹ́ mẹ́ka àfihàn ìwò mẹ́ka yín gbògbòmà di ismail àdàjì mílì mẹ́fà màdọ́mọ́ kí mìíràn ọmọ kọ́lọ́ hàn yàdó yíyọ ń máa wí ìhìrán jáde ọmọ mẹ́ẹ̀lójì àwọn ẹ̀kẹ́ tó kọ́lọ́ hàn jì í ẹ̀ àyàmẹ́wọ̀n ẹ̀dọ́ mọ̀dókòlò wa kojíhùn kọjọ́ dòkòlò wa tódùn ùgbọ́ ni history ọmọ àmàdọ́ wa kuma nókò ẹ̀tẹ̀ ń gbogbogbò tí ó ti by geographical location gbogbo lọ́wọ́ káwọn lọ láti ọgọ́bọ̀ ni gbogbo manyara olùkèdèkì yìí obìnrin kí ní history mẹ́ta náà ló ń lu mẹ́ta kì í wí mẹ́ta. ẹ̀wọ́ yìí bí àná yìí òun náà dọ̀ kàába yìí ìwà náà dọ̀ kàába òun yìí kìdágì mẹ́ta yìí abraham ní òun kọ́ máa ismail àmà wá ní ismail mi kàkà mà níbi ọjọ́ màtàwá tukọ́lọ̀ hajj kwẹ́gbà níbi ádámà òun yìí kìí fi yé ijó dúdú kọjọ́ dúdú dẹ́gbò ya nẹ̀yìn kọjọ́ dẹ̀hun títọ́ ya lè ló ìgbà kọ́mi tó fa nàtí lẹ́yìn omi ọjọ́ àkọ́mi ẹ̀nà ọ̀dọ̀ rẹ̀ yóò mi wọ́n mú ẹ̀dùn mọ́la ọ̀wọ́ pàpọ̀ mọ̀ mọ́ yíká kàdá ni. jẹ́mu àìsẹ̀ nẹ́ta ti fún wíyé lẹ́ni àtàwá ya nẹ́yìn jẹ́mu yé lẹ̀ tùmákẹ́ mi rìn àti yìí ọjọ́ mdu bàwánà ní ibrahim mẹ́kánà mìnàlbẹ́ẹ̀tì بوعنا لإبراهيم مكانا من البيت آه آه. ألا تشركوا بالله بوانا بمعنى بينا مكانا من البيت كادو جيران إبراهيم يجعلنا غوغو يدا غودي تدو أمي كيلا إبا يو foundation murubit oyu yima sima dulo to yalo yale foundation ni mumuda dane ama ẹwọ mi kìkì lẹ yọ rúbì mu dùn wọn lùgbò fani màláyàkà ìlú wá dùn wọn dẹ sẹni mi ìyí sẹni akẹrẹ ti fà wọn. ìdọ́mọ wa ń ibrahim nọ́dọ̀ ń lè pọ́ sí ìjẹ̀gbáyà òkúta ilé kan mọdụ gị na mụ ha na oyi enwule mgbe gị dago yi ụdakere nwute stampụ mmanya oyi òkútalẹ amẹ gị na dụ rọmọ gị na malẹ gị na mụ oyi òkútalẹ ka ụdago yi nwunyi tọ ọmọlẹ lè ti maka ka enye ti sekụm circumambulation dị ka abadaka ọmụnye lema idewu de dagoma ere ibrahim alelkela mayoyun dagoma abaja kọla enyi nekide ọdọletu maka ọmụ ya ka maka ọmụ ibrahim agbọm edeke ụma kunyi glass yoo ogigo yoo gbayoo gold ụma dukọyu dagomọle ẹ tí ni lè ka abadaka mgbe ma de dẹun lẹ́dàgò kere ibrahim mayọ lẹ́kìtẹ̀ stamp mayọ ọmọ ẹ̀ṣá ní ti dẹ̀wọ́n ìfìlì e kàábàdàká ẹgbẹ̀ hijiri ismaila ọ̀dọ̀ kàábàyẹ yóò dúdú ngbọ́lẹ́jẹ̀ gbá pé wí kàdọ́ ẹ̀dọ̀wọ́n nẹ̀ màtúgbẹ́lẹ́ lọ́tẹ́ anibi ẹni ẹ màtútó dúkọ gọ́yà adábánu ẹmọ ọ̀dọ̀ kàábà ní kó ń gbọ́lọ́dún ní ọ̀dọ̀ aba e mayọ ụmụ níbi kan ní nne bí tún yé ìkàábà kan ibrahim ogún n'efu nípò rí rọ́dàbálẹ̀ ẹ tẹ́nìkẹ́ni ọjọọ lụrụ ibrahim kẹ́tẹ́nà na ní ibrahim onye ibrahim yi ide book of genesis ma eyi baịbụl ụmụ ma omi zamzam bireju de tebụl ha zamzam inda dai bible ngbo jerusalem ni dai hebron ni ili awon la ni dai ngbo ni dehun oh, di oh. ka bo mo enawi ka enawi makka gbagbagba ke na ka haram kolo ke jini je jini li towa ibidaka ngboki iye ismail tẹ́tẹ́ ní omi ló ń wọ́n máa ń àmúwó méjì kì tẹ́lẹ̀ ló lè rò nígbà mébi lẹ̀ ulẹ̀ lẹ́tídé kẹ́ ulẹ̀ lẹ́lẹ̀ dábọ́gbọ́ kí iye yìí tẹ́lù lómi ojú ọmọ àwọn ismail lẹ̀ kí kẹ́ ulẹ̀ ọjọ́ ń ulẹ̀ ismail kọ́lọ́ máa yún Ena kpoyi ẹmọ mu dàbí gbomi yẹ e kọjọ do tómi zẹmzẹm ní hàn gà kí dùmọ́ ma ń mọ̀ tí kẹ́yọ̀ ọmọ kẹ́ omi ẹ dáma pọ̀kọ́ dáma pọ̀kọ́ dáma pọ̀kọ́ wọ ẹ̀wọ̀n gbáyọ̀jẹ́ mo ẹ̀jẹ̀ pa níbi muhammadu pẹ̀dágọ́nà ibrahim ọjí gẹ̀ẹ́sìá wà á sàfàní kò ó miẹ́lẹ̀ mọ̀ ẹ̀dá mọ́ yí tẹ́lá mọ́ kàdá mi náà ó dámọ́ta zamzam wọ́fẹ́dẹ̀ ináhù bí zidhin azim àwúlà tí ọkọ̀kọ̀lọ̀ ọdọ́wà ilé gbẹ̀m okolo lẹ́tí àrìjẹ́ ná ọdọ́gbọ̀n lẹ́tọ́mọ́lá lè kóyìí todal todi ibrahima kɔjɔ yɛ koŋ tó yɛ kɔjɔ yɛ kí ismail ɔmɔ kubo kaa dɔ ɔmɔ ɔla yi amɔ maa fɔ adɔ ɔmɔ ɔla yi káfìrí òun abẹ́ náà yìí náà jọ ní bible kan wa ó bí ismail kìdẹ́ ṣe ń yẹ lòdò ìdáná gbani pátá wù ìdí ògbómẹ̀ lù kɔjɔ dodun má kọ́ la ismail. ńgbòmàdodo la ń mẹ́ta ka ká ńgbòkìtà àmàdábọ̀ yìí òfò olive màdọ́ fi déwù hà déwù hà màdágọ̀ mọ́lẹ́gì ni ọlọ́ ọmọ afurika abà orí kò kí ismail dùgbà náà mọ́lẹ̀ ti dọ́mọ ọ̀hún tẹ́ tẹ́kìtì ayé atẹ́nu mi ọ̀hún mo ti mi lẹ́tù yìí. alo tó jọ kàtó akẹ́lẹ̀ pọ́pẹ́lì iná omi ìnàwín tọ́ lẹ́yìá kàmá àpápá yọ wẹ́lẹ̀ ńgbò mẹ́tẹ̀ ń kó ńgbò mẹ́kùnmọ́dọ́ ìlẹ́yìá ńgbò mẹ́ origin ń kó má tẹ́ ìní ni origin ọ̀wọ́ ipa àmọ́ bàbá ńgbò mẹ́kó tákà bàbá pọ̀wọ́ bọ̀mọ́lò tàtó adẹ́dẹ̀ ó jí ismail nílẹ̀ ó yé immortalize is part of immortalization of the deed of prophet abraham or abraham abraham or abraham àbí yọ ìbókọ̀ fún ọlẹ́rìí abraham kọ́ abraham ọjọ́ immortalize ucheke abraham ucheki doma ng'ohale weduke ung'acha dini kedagona ibrahim ameboja nebi muhammadu ọdọ́ múdà sédégbọ́n ẹ̀yà òkòló pa ọgọ́ kí abraham pa ọmọ ahun lèkí dọ́mọ ahun pátákọjọ́ dòkòló ahun tó ń gbé dòkòló ìpáyé àmọ́ ẹnu kò fi máa mẹ́ná kòkòló

adini ìjà dini ìwé kìtá tí religion ìwé kìtá tí ìlà ohun religion yìí ṣe ní kíkìdẹ́ pààlà kúgbọ́ ọjọ́ yìí ṣe wọ́tẹ̀ máa nọ owó yìí máa kànú gbòdú kẹ́dọ̀ ìyá ní ọ̀wẹ́kẹ́ òkòlùkà òkòlùkà pa ọ̀nà òwélé lẹ́dẹ̀ ẹ̀ àkòkòlò òyìwó òkòlò eke ibrahim kọjọ́ dáwọn òyìwó òkòlò lẹ́yìn ẹ̀dùn yìí. ohun àwọn èèyàn tó kóló tó kóló dúlé abókóló lẹ́dẹ́ ìdẹ́ kọtọkọ ìgbà kọnọbọkọnọbọ ìgbà òǹkì wọ́n dẹ́ kọnọbọkọnọbọ àkó yí ń gbogbo ẹ̀dọ̀ ń ṣe dúdú àkó ẹ̀dọ̀ ń tọ́gà ní húdà

iya mela ko na pati sedeka ojo anya kola ela hele anya kurumi hadithi jiwe imam maliki to ya tungi chokolo ngojo adana nabi ibrahim ayi okolo iba ko roje ju ene do anya powo bako kolo lena me apa e ayo to anya kurumi le to dojo ri anya kurumi taki e dokolo ihe ekeji

وفديناه بذبح عظيم كو نعم أها وتركنا عليه في الآخرين سلام على إبراهيم وتركنا عليه في الآخرين أتلك بمعنى وتركنا الذكر

fil àkìrí ó yẹ mọ̀mọ́ òbí òbí kì wọ́n òbí àná gbégbé do a claim. dúró kílèm káàdì ní ẹ̀yìn ẹ̀jẹ̀ ẹ̀mẹ̀lẹ́yìn ẹ̀jẹ̀ kírísítẹ̀nà claim. kílèm kama ẹ̀ dágbọ́n náà ibrahim yíò á kílèm tó dúró lẹ́mọ̀ yẹn mọ́ olùkadù change who to east ndị alọkanya kene ka medo esi ismail okwu ịma ma edomokejọ ishaka ishaka okwu ịma ma edomokejọ ismail todeu ishaka ismail ati okwu ya mi arab edomo amma tolo ka ina ogene le ma arab ya nya nudu oyi ya mela nya nela ma o dalo kanya labuji kẹ́nì kàmídọ̀ ẹ̀ẹ́tọ̀ áàzì kẹ́ẹ̀dọ̀m ìzáà kẹ́ẹ̀dọ̀m tó dẹ̀hùn tó dùn mọ́ ọdún náà ọdún kìdẹ́ gbọ̀n ní ìwọ̀n yóò ní kúrò náà káwọn dẹ̀ wọ̀tẹ̀rẹ́kìnà àlẹ́yìn fìlẹ̀ àkẹ́rẹ́ bí màánà wọ̀tẹ̀rẹ́kìnà zikiru hasan àlá lìláàkẹ́rẹ́ náà mọ́ mọ́ òbí màánà ròdú màánà wòye àbókìdẹ́ mọ̀ṣàmọ́ mọ́ òbí. ولا يبروا يجو وتركنا عليه وتركنا عليه أجمع وضمان إبراهيم تا يا سلام على إبراهيم هو جو إدوجا نبي إبراهيم فولا جو إدوجا نبي إبراهيم and the Bible can hear us see that we shall bless those who blessed him and we shall curse those who cursed him Abdi bless Neneduki Abdi blessing Abraham. Quran indeed give blessing to Abraham. Eneduki Abdi Quran always give bless to Abraham. We can never be among those who curse Abraham. Kakini Noma Batak. Adi Obogi curse Abraham. Kakini Noya. Eh, adu akastigate lọ́nà wọ́wọ́ bible say god caused to people ọjọ́ kí a mọ̀ náà ń wọlé bible kàrí in the book of genesis salamun ala ibrahim inna kazalika ku kazalika najazil muhsinin and do blessing do kadun ibrahim tí ó yí ń kí tíyìn lè kàdé ń tó dẹ̀un ọkọ́ lẹ́yìn ọkọ̀ yíò yé ma ń ọ̀nà ọkọ́ lẹ́yìn ẹ ti máa ọkọ̀ yíò yé ma ń ma lọ́yẹ́ ni iná awáfá kẹsà ẹlẹ́ka ọgọ́ kàti pé ibrahim kọ́ máa ń gidẹ́ ìwá nẹ́jẹ́sìl mọ̀sìnín ọgẹ́lẹ́ máa dòrò mẹ́ngà bó màárá sáni ọkọ́ lọ́ máa ń ṣe yọ̀ọ̀lọ́ tó dí ọjọ́ màmá ṣàmàyá ni máa mamedo yana okolo yo ti bie bie bie ki mo fere yui ogo karang ibrahim akachiwi sede kango singe ne tu ki mu hidago okolo yo ti yo gacha ki ko se sia tu yi ti mama titi e okolo sede ka ngun gu rome dabal ko ngun ratanele ogele na ngo ya ramanu ngono ibrahim ko ma yeni innahu min ibadina almu'minin إنه أمو إسماعيل أو إنه أمو إبراهيم من عبادنا المؤمنين إذا ما دوا وبيك إنه كدنو أو كدنو كتبقوكو يوانيو إذا ما دوا له وديا نبي سهاكا kọ̀ọ̀yọ̀ níbi ismail àkóbà bá wọn ọlọ́kọ́lọ́mà kọjọ́ yẹ́yìn ó má kí wòhí ó má kí kálùkì ayádùrọ́mẹ̀ ó má yí òbílẹ̀ ẹ̀wọ̀n lóbi ohun وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين ọ̀làgbélé ìwọ̀n tó ọ̀nà tó tóbi rẹ̀ yìí ọ̀lẹ́yìn olú ẹlẹ́mí kẹtàkàjà kọ̀ọ̀lá yìí àwọn ìkàlù kan bẹ̀rẹ̀ aláwòye ni wọ́n bẹ̀ ṣẹ́rú náà wù ubi ẹ̀hún tó mẹ́gbọ́ kọ́ ọlọ́kùnmàtẹ́kọ́ yọ yẹ́yún mákìdọ̀lùkọ́mọ́ ọ̀nà òpòlù tí ilẹ̀ papọ̀

Òun yóò ni wọ́n bẹ̀ ṣẹ́rù náà wù at glad tidings, good news, àwọn ọmọdún Ibrahima, good news, by glad tidings yẹn wò tá bí ìsáàkà. Kàkẹ́ ẹ̀wọ̀n yẹn nà ọmọ ẹgbọ̀n ọdọ́ ìsáàkà. Ẹ̀díkó, ìkòkí incident, ẹgbẹ́ ha, kàábẹ̀ ndé, bọ́mùmùnà dú, sákàdú, má bí ìsáàkà kọ́lẹ́ta. kọ́ọ́dọ́ sákọ̀lá ìsáka yán wájá kọ́ọ́dọ́ ẹ́kàmí ismail adúmúdádọ̀ ìsáka ẹ̀dẹ̀ abá ìdíje ló ń gbọ́ kọ́ọ́dọ́ wọ̀lá yán wájá wọ bẹ̀ṣẹ́rù ibrọ hú àdìnàbẹ̀rẹ̀ dáwọ́ ka

ọmọdé màkà rẹ̀ lójọ́ fẹ́lẹ́ ní ó gbẹ̀ dọ́hùn yìí àti jí ìfìtẹ́ ọjí ìjìkí ẹ̀kọ́ ohun tẹ́lẹ̀ sí isaac isaac mbẹ́kì kámú ó dúkọ yọ́dọ́ máa ànábì ibrahim àìsèrè èyí ìsìlámù lẹ́rẹ́ àbẹ̀bí àmàbí mọ́ títí islam yẹn ni ẹ̀kọ́ tẹ́nẹ̀ ọ̀tàkàdà òbí yàyà ti ishaq màmúdà yẹn pronounce ń torí kí mú nàbí islam tẹ́pà kó torí ìlàgà islam òǹṣọ̀jì ìjìkí ájì ìjì ájì ìjì ẹ̀kọ́ ohun ìmẹ́mẹ́rẹ́ àjìkí ìmẹ́mẹ́rú ọ̀jì ìjìkí. Qur'ani do Ishaq Hebrew ekotano eh, meni Isaac but aba ma pe pronounce enge ma abu mama kami Hebrew a pronounce ni unegele ko fo yidun to dan ke mama ne yewun ake e ne ka ti scholar ne gesti aba nke mama ne chawun eyewun but ekotano eh, e ha ngbe ekotano e ngbe ji kame Qur'ani tulire ekotano si Isaac kurani dɔki ishaq pronunciation ya ya ajiki ngbegi mari ibrahim tule ngbo ngbo religion kwe pronunciation kwe se gba amere egi mero ibrahim tule islam mẹjú wọ́n mẹgbàlá ẹnu kò fún mẹgbàlá ẹ̀dù yẹmọ̀ òtò ẹni ẹ̀dù dàmà ipọ́kìrìtẹ̀ ẹni ẹ̀dù màdàkó òtò ẹni ẹ̀dẹ̀ gọ́lákì múdẹ̀ gàkìjú dẹ̀ gbélàgbàmú gbogbo kíkàmú bọ́lá ìhòyànẹ̀lẹ̀ yìnyìn rẹ̀ máàdù òtò ìsàkùdù ní kàgbàmú maadu hotaezi kitide idu mini adamu kuo welo lopidu jubijo mini ikizutu eunga kokete to hadago ngini gola unki amungu bogi mwala kamu gola tegini de Mr. Robin ọlọ́ngi kan ma send yóò yí facebook yọ from london kami jesus buku ali amele kuarie jesus eja mabapa dress na amele ke jesus eja lukiti jesus eja loko ne ahihe na loko obele amakpa mape ahihe na loko yi jesus eja dodo je ka ki ila ama bapa ama dodo jo ama ki allah o ama e, adodo jo ama ku god god ka ka mi jesus tulire jesus ya gwọjọ ẹwọ yìí ní àdákàdá nà yáárí kẹdọ méjì bá nà mọ́mọ́ kòkò kó yẹn nà wọ́n yọmọ yẹ ẹ̀lẹ́dọ̀ kàdá nà yìí dẹ́pẹ̀lú ìwé book of matthew chapter twenty six verse thirty nine book of luke book of mark john numerous numerous verses tí jesus agwọjọ kì í ṣe wọ ẹdọ ọhún méjèèjì mú kó bá nà mọ́mọ́ gbó yìí ń lo kàdá nà ní agwọjọ yáárí yọ bókè àtàlílẹ̀ sàmàbọ̀ jesus ẹ̀ ń mọ tẹ́nà ẹ̀ àjẹkọ̀ tẹ́nà àwọn akọ̀yà ń mọ tẹ́nà mẹ́ ìṣòdì àmọ́ ọ̀dà bá mi ò mẹ́kù ọ̀tà kì í ẹ̀mọ́ ìkẹ́ ẹ̀sà máa pàpà yà mẹ́ kámi jesus tàmáyé. máa kí jesus pẹ́ẹ́nẹ́ kí gbúdọ̀ jesus kò kì déjú dẹ̀ kì sónúbulẹ̀ ẹ̀rẹ̀nẹ̀ dúkìá ní mínísíkẹ́tì ẹ̀rẹ̀nẹ̀ dúkìá tó gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ òbí sọ̀rọ̀ kàtàkùnmẹ́ta lóyún yánmí ẹ̀hùn kìtìórì yọ dábẹ́ òfin ìpò àǹkà yíò gbogbo ayé ọlọ́gìn náà ti gbé yá máa bàbà so di ẹ̀fọ́ gbékẹ́ kàmí jesus tulè kàmẹ́nìkẹ́ kílẹ̀mù jesus tulè ẹ̀ta máa bàbà dr robin ti robin ò náà robin ọjọ́ kí máa nàrẹ́ jọ́dọ̀ wọn ẹ̀ẹ́ kó iná mú ké. باركنا عليه ọ̀làwọ̀ eh, yẹn ni wọ́n bẹ̀ ṣẹ́rù náà hù àdìgílẹ́ta ìdè ní ibrahim lẹ́tà dì náà wọn àdúgbò ìta ìsáàkọ̀ kàkí ẹ̀yà nọ́mẹ́nu yìí máa kùmà dọ́dọ̀ kí ìsáàkà òjé kùmà dọ́ alẹ́ ní ó kájì kì í òun ìsáàkà kìdẹ́ nẹ̀bí yẹn ànẹ́bí ọjọ́ ìyàwó ṣẹ̀gẹ̀ the prophet of god prophet lẹ́mọ̀ àwọn akọ́jú ìhàn ìmúdi akàtẹ́ akàtẹ́ sọlá méjì nìyí. anakatse yóò bìlí anakatse yóò yọ isa kacha katse yóò yọ ẹnìkọjọ dọ wọn yóò yí nìtse mínà sọọlì yo yọ ẹfẹ yóò ló ẹnà mẹmẹlẹkọ yóò bò mọ ẹwọn yọ kò وباركنا عليه وعلى إسحاق ومن ومن زوجتهما محسن وظالم لنفسه مبين وباركنا عليه أعمال بركة يتمجي blessing special blessing ye kikugbe mi kusojo kikugbe wa amudabi ibrahim ma ubi ibrahim le wa ala ishaq bayi ishaq o ma ge àwọn mi blessing yóò tẹ̀mẹ̀yẹ wọn tó dayọ́ wọn lájẹ̀ tí àwọn lẹ́lẹ̀ kàdó yé màmí yèyè lẹ́n wọ́n mi ń zorí ẹtí hìmà pé àmì ìkòló àmọ́ ọmọ pàmò jú pàmò ma yí kí lọ́lọ́ abómẹ́yì gidé èdè o mùsùlùmí

mbeyin ode ube ma abe kpabian ode ube ma ama ma to ko indicate enwe mini history da kaka ma yu ismail mbe kpabian ode boko de jimaka o de de le meta yo gbo meta ki ye kaaba boko yo ama yu ismail ko abo ya wa pa ko ama yu mu bi o memele under the leadership of prophet muhammadun sallallahu alayhi wa alihi wa sallama kai oloka gida yake ne kun akoda kwene kire ngbo kamna de ni kade anya dago mo abale pamolo oloko temeji temeji kile gudu gide katu ija nuwa kato kata iko se nyarwa ujonge ko de kanike road amo uma kokatu ilililili kò ìsìrì ilililili ìlọ́la bókìdẹ́ ìdò ẹ̀nà adẹ́kànìkì mọ́ kàkọ́rọ́ mẹ́lú ká mímí jù kí tí òun dé dùn án gbé kalẹ̀ kàdékìdẹ́ ọjọ́ kí máa bẹ̀rẹ̀ kàtútọ́ جمعنا الله وإياكم في جنات النعيم في مقعد صدق عند مليك مقتدر والسلام عليكم ورحمة الله وبركاته